وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون ولقد فضل الكلام عن عبادة الاحتجاج التي هي مما تشتهر العبد نواته من العبادات الجليلات والخطوبات العظيمات والطاعات الوفيات وليست هي وحدها فحسب ودعاه ما ينبغي للمسلم أن يشتغل بها في ليالي هذه الأيام هو محارم الحرب وإياهما فسميت هذه الليلة لأن من قال الأمرين الأول من القدر بعد الشرف والفضل قال الله سبحانه وتعالى إنا أنزلناه من ليلة القدر وما دراك ما ليلة القدر كيف يفرق غيره من هذا الشر تنزل الملائكة والرسل فيها بجد ربهم من كل أمر فلا تنهج حتى ربنا يفرق والأمر الثاني أن القدر والتقدير لأن القدر فيه هذا يقول السنه قال الله سبحانه وتعالى حكيم والكتاب المبين إنا نزلناه في ليلة مباركة إنا كنا منظرين فيها يظهر كل أمر حكيم أمر من عندنا إنا كنا مؤمنين رحمة من ربك إنه هو السميع العليم عباد الله إذا كانت هذه الليلة بهذا بهذا المكان الرسول قدرا وتقديرا فيضاعف حيواتها وبركاتها ورحمتها وصارت الخلفات إذا جاء من عند عن أنه جاء لهذه الليالي أن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول يحاكم عشر نوافل من رمضان فيقول أحطوا ليلة القدر لعشر نوافل من رمضان وفي لفظ مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أوحيت ليلة القدر ثم أرفضوا أن يفاق لها النسخة تنسيسها وتنسوها إلى عشر الأواخر وبالثلاث من الوتر أواخر إلى حديث عائشة البخاري ومن غير صدور البخاري ومسلم وكذلك المرض مع السادة والسادسة والخامسة المسلمين الحديثين بن عباد من البخاري والحكم ذلك كله هو الشاب ذلك الموضوع في المسلمين اجتماعيات العبادات لأجل الأوامر كلها نسأل سبحانه وتعالى أن يرزقنا وسد خطانا بينه وبذات الخالق عليه أنا أقول المعلومة أنا أقول المعلومة كل الإخوان المحمد صلى الله عليه وسلم أمر سبيل الوجود ẹ̀kúnrẹ́rẹ́ àìrí wá lórí tí jẹ́ ìjá yẹni túnmọ̀ ìlú lọ́wọ́n nínú tàbí mímọ̀ òun tó dáwà pẹ̀lú ọmọ wọn ó ní inú àwọn ìgbà aláìlógó jùlọ àwọn ìsúnmọ́ ọlọ́run bá tó fi tó jù ìtẹ̀láṣẹ ọlọ́run tó gbérégbéré ìpẹ́ ní wà pẹ̀lú ọ̀dọ́ mi èyí ti dáàbò ìjọkọ́ ó dà nínú àwọn ìgbà aláìlógó jùlọ tẹ́lẹ̀ ká máa ṣe náà wà pẹ̀lú ọ̀dọ́ mi òun ni ìmọ̀ràn fóònù rẹ̀ lábẹ́ fọ́dà àti yíyè fọ láti fi ọjọ́ tó bọ́ ní pàtó lókùnrin bákan náà á fi ìyàwó ọjọ́ yẹn lẹ́lẹ́kùn kọ́dọ̀ lọ́dọ̀ àwọn afáìsì wọ́n tó kọ́ orí ẹni lẹ́lẹ́kùn kọ́dọ̀ torí kọ́lẹ́jì alùpọ́dọ̀ tó ti máa ìṣọ́rọ̀ pọ̀lùsọ́pọ̀ òru tó tó rí òru agbẹ́yì òru tó ga jù wọn lọ ẹni tí bẹ̀rẹ̀ lè sọ pọ̀ wọ́n ti ní ìdá ẹ̀sẹ̀lẹ̀ lẹ́gbà tó lọ pàdé lẹ́yìn òkèlè àìsà òun yẹ olóore ní ìbádà pé ẹgbẹ̀rún ẹgbẹ̀rún tó lọ ẹgbẹ̀rún tó lè yí ó lé ní ẹni yìí wọ́n bá fi ṣe òun kẹ́kẹ̀ẹ́ ìbádà lóun yẹ nìkan tó tó látàtẹ̀dọ̀ ọdún wájú ọlọ́run láàrin tó lè yí ìrírí ẹ̀ ọlọ́run wájú tẹ̀sẹ̀tẹ̀ tó mẹ́ra ẹgbẹ̀rún tó lè yí àwọn ọ̀lẹ́yìn tó máa sọ̀kalẹ̀ lọ́wọ́ ọ̀wọ́ wọn sánmà ayé lóòrùn náà

lọ́pọ̀ àwọn ẹ̀rọ owó tó kiri tí ó máa ṣe lọ́dún ọ̀lọ́pọ̀ ọba wọn gbogbo àlàáfẹ́ tó láti máa gbé ìwà tó lọ́rùn mú máa ṣe àbẹ̀sí ṣàdára mú sí àbáṣà mọ́kùnlá ẹ̀rọ fájọ aláàfẹ́ lọ́dún ọmọ ọmọ àwọn ìlú òdodo mú mọ́ ṣe lé ti má láti máa jẹ́ ìyọ yẹn ní òru òru lẹ́lẹ́nu sọ́dẹ̀ ilé ìjánu tó ta bá ní òru lẹ́lẹ́nu sọ́dẹ̀ òru tó tó tó wájú ọlọ́run wọ́n tó pẹ̀lú ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀sọ́dẹ̀ torí pé àtẹ̀sílú lábàá orí ha ìpè gbogbo wọn máa ẹ̀jẹ̀ ìyàtẹ̀dá tí ó tẹ́ká àkiri ayé tó ń tún ọdún ọba àwọn tó lórí rẹ̀ ọ̀nà tí ìpàdé ní mẹ́ta ní mẹ́rin ní àwọn ìpàdé wọn jẹ́ká ní pé gbogbo ọ̀la ti wá gbogbo ní jẹ́ dákátá èbùkù kan bẹ tọ́lọ́ ọ̀tún pa láti pilẹ̀ lọ́nà tó lọ́kọ́ máa ṣe ayé ní tí ò ní sọ ní iye lọ́nà tó pèsè bí ìròyìn ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ gbogbo tí ó máa ń bẹ

فإن بيت الله الله سبحانه وتعالى حامين وقولوا إياك وقولوا سبحانه وتعالى اللهم وقوف أجرك الأمة هو هو الإسلام المبين ومن كلا هو الجنون ثم أسعى من المكملين الجمعة هذا القرآن إنا أنزلناه في ليلة مباركة لو أن الله له عنه الأحكام يوم المركة إذا كانوا يسلموا وقوفوا فهذا الموضوع يكون مركة في البيت owó ilé yìí ọlọ́run láti báyìí láti àkẹ́rẹ́ ilẹ̀ ẹ̀kùnbà ọjọ́ ìsìn àkúnnà mọ́ọ̀lẹ̀ láwọ́jọ́ ọ̀rọ̀ láti tó lókù lọ mùsùlùmí láti kò yẹ mọ́tò lọ ìjìnlẹ̀ láti wọ́n yẹ ìrìnlẹ̀ bí i ara yọkùnrin gbogbo lábọ̀lẹ̀ àjí gbogbo àlámà rẹ̀ sí gbogbo ẹ̀ láwùjọ láyé lóòrùn ìjẹun náà máa ń fẹ́ ìwò ẹ̀ yóò tẹ̀

múlá tábà gbé wọ́n jẹ́ àgbò ìbára ìyá náà tó ìbára bẹ́ẹ̀ orúkọ ẹgbẹ́ kan wọn ajú díẹ̀ kí ilé ní àlàáfíà ara ti ti padà sí ibi sàájú ó fi padà wọn tó ń yẹ ìyẹ́ tó tó ń kó fẹ́ràn díẹ̀ orúkọ lè padà àgbègbè kí ni mo bá jí ìyẹ́ tó tó ń kó fẹ́ràn díẹ̀ orúkọ lè lápá àti àgbègbè ọjọ́ kí ni mo bá jí àmọ́ ohun tó ń pẹ́ alájọ́ tí ń tààrí padàpadà tí wọ́n mọ́ wò láti ti bẹ̀rẹ̀ sàájú ìlú mọ̀tàlá lórí ẹ̀ àwọn ọ̀sẹ̀ wọn yìí dá àti sọ́lọ́sọ̀ wa mùsùlùmí ní òun ẹ̀rẹ́ kọ̀ọ̀kan rẹ̀ ẹ̀rú sí ọlọ́run tí o ní ìbá tó ti tó báyìí níwájú ọlọ́run tí kò rẹ̀ já báyìí níwájú ọlọ́run má sọ ọ̀rọ̀ tàbí lọ ní ìpè òkú tó bọ̀ máa ń ṣe láyàtọ̀ òun náà àti tó bọ́ òun náà níwájú ọlọ́run kí ìmọ̀ wa arábìnrin tó náà dáre àwọn àwọn kẹ́kẹ́ tẹ́lẹ̀ ní ẹgbẹ́ tó kò wọ́n súnmọ́ tí ó máa ń káwọn máa yóò pè wọ́n jọ sí sọ́nà ayé lókè lọ́wọ́ ọlọ́pàá bá wọn sọ méjì ọlọ́pàá sọ pé ìwà ẹgbòrò ojú tí ó bá kùn lójú ìwà ẹgbẹ̀rún tí ó bá ìwà ìgbẹ̀rún torí pé ìgbàgbọ́ ẹkú lẹ́yìn wípé iṣẹ́ yóò dé gbé àbíkó dàbí èdè tó dàbí èdè tó ọlọ́run tó bá ọ̀sán ṣe ní kí lẹ́yìn tó bá lọ kò wá lọ sí ọmọ mọ́ta láti ọmọ láìka fún òfin ìjà lọ́jọ́ ìyá dáa kò pè na tó fẹ́ bá wọn kò pè láti bọ́ sí ìwọ̀n wọn tó wọ́n wọn ní pàápàá nínú ló bá bàbá ọlọ́run ló fi wá sí lẹ́nà lábàtà bá lábàtà ọlọ́run pa màlẹ́kà wípé ohun tó kúrò ẹgbẹ́ sẹ́ẹ̀sì jọ àná àwọn ni wọ́n wá ní àyè látàwọn ọ̀nà títí ọ̀nà wá ìlú ọlọ́run lẹ́yìn àwọn òkú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọlọ́run fi ẹ̀dá ẹ̀dá

àwọn ọmọ ọmọ ọlọ́pàá ti pàánà ọwọ́ ìjọba ní ìjọba tó wọ́n kó ga gbogbo wọn tó ti yé báyìí ìlú òdodo òun ìlú òwò òwò ní ìtọ́nà ìṣe lóru yẹn ètò tó fi nípa ọ̀rẹ́ jáde káwọn tó káwọn sì bá dá nínú sọ ìháyé lọ́dún tó mọ̀ bọ̀ wáyé àná Muhammad sọ̀rọ̀ wà wà lọ sẹ́ńdá ó gbà wá ní àtúnṣe ká máa wá òòrùn yìí sí ọ̀kan lẹ́nu méjì ọ̀kan lẹ́nu méjì ọ̀kan lẹ́nu méjì náà wà pẹ̀lú ọ̀rọ̀ náà gbogbo àwọn àdìsí ìyàwó àìṣà ó tó sọ ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ pàdé òtẹ́lẹ̀ yóò háàrùn ìlà àìṣà wà ní rọ̀mọ̀dọ́n ó ń sọ ọlọ́run ní máa ń lọ sí máa ń bọ̀ nínú àmì rọ̀mọ̀dọ́n ní níjẹ́ pé bèé bí ìbádà lọ́dún lẹ́gbẹ̀ẹ́ bí ni mo wá sọ wípé màmá sọ òwúrẹ́ ìdàgbà lọ́dọ̀ ẹ máa lọ òwú abúlé yìí ìlà àìṣà ìlà wà ní rọ̀mọ̀dọ́n ní ẹ̀wà ìgbẹ̀yìn rọ̀mọ̀dọ́n lè jẹ́ àwọn ìgbẹ̀yìn àwọn ìgbẹ̀yìn àwọn olùmọ̀ tí wọ́n ní òwúrẹ́ nínú ọjọ́ àbúrò wà òru yìí ní ṣàbánu ló wà àdúgbà lẹ́bi ti ta gbangba ní ẹ̀yà yíkẹ́ tí tó mi ààrẹ wa ní ọ̀dọ́nù láti ní ẹ̀ o responsibility wọn mùsùlùmí ni ẹ ìjà gbogbo tó yìí òun náà ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná ìwọ náà máa sọ máa wà nígbà ìgbà ti já olóṣèlú ọlọ́pọ̀lọpọ̀ àwọn ayọ̀ sẹ́lá ń sọ wípé wòlí ìtùlẹ̀ ẹ̀tẹ̀lẹ̀fọ́dà wọ́n fún mi ní ní òògùn àmì ìyẹn wòlí ìtù wọ́n fún mi ní fárúkú àlébì ní ọlọ́pàá lọ́wọ́ tààrà olóò fún àwọn ará ilé ìgbìyàn ní pé ìyàwó òun bá láti

gbogbo náà lè bá ọjọ́ náà ó lè lo application ó fi mọ́ bàtó wọn ni wọn tó pọ̀ ó lè lu ọjọ́ láti ọjọ́ ìpòsílẹ̀ ó pọ̀ bí ọlọ́rọ̀ kọ́dáàrù mẹ́rin tọ́lọ̀ pàmọ́ tẹ́jà kìí fún kọ́dáàrù èdèké ẹni tó kò ní kọ́dáàrù ìyẹ̀dẹ́ yẹn tó mẹ́ ń rẹ̀ bẹ́ẹ̀ náà pàtó òun yẹn nínú àwọn ní mùsùlùmí

àwọn bá ní tọdún yẹn lànà ìrìn jẹ sẹ́wù tọdún ní àlàyé òfin jẹ sẹ́wù lẹ́sẹ̀ yẹn náà wọn ò lè lẹ́nu gbàgbà ní ọjọ́ pàtó báyìí lábọ̀ sọ́dọ̀ àbọ̀bù pàtó báyìí àbàgbìyànjú gbogbo ti ẹja tó tòtò wa kásábà tẹ wa tóun wa mọ́kọ̀ wọ́n bá lé lẹ́kọ̀ọ́ látara ti wáyé kíkà máa jí àwọn ìyàwó mọ́lé ó ń sọ́lá alẹ́sọ̀láàbù ọ̀sẹ̀lá nígbà tí ìsì ìdílé kíkà tí ẹ̀dá gbogbo ọmọ náà tó bá ti lóòrùn yí máa ń fomi mú ojú àwọn ìyàwó rẹ̀ ni èyí tẹ́ ẹ̀sùn tó lẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ni èyí tẹ́ ẹ̀sùn tó a láti tí lọ bá ẹ̀sùn tó wọn wọ́n tó bá ti kí òṣìṣẹ́ ìjọba ìjọba ti jẹ́ ìdí mọ́tò tó tẹ́yẹ lówó ti gbé lọ ó ti sọ tó bá lọ àtọ̀dá ló bá yẹ́rọ mẹ́ta náà a ilẹ̀ bí a bá pàpè níma alákùnkùn kí ni owó ẹ̀ tó bá pọ̀ mọ́ òṣùn mọ́ bá kó òṣùn padà lápàtó aláàbẹ̀ ẹ̀ ti ká ẹni ìgbẹ́ ti ká ohun ohun ní ẹ̀yìn àwọn tó fẹ́ ti ká àrùn bí i àyè tó mọ́ ìlà ìgbà náà bá olùgbé orúkọ tó kó náà ìyánú àjù ìyánú àjù tó náà tàbílẹ̀ ìgbà kéle láyé rẹ̀ ara wò wọ́n tẹ́lẹ̀ jẹ́ ayé àníyàn wọn padà gbogbo àwọn ọmọ ti wà kọ́ lẹ̀ àwọn tó alábàjá àjílé tó sì yóò túbọ̀ ọdún wà mẹ́ ògùnmọ́ lẹ́nu àwọn tó wọ́n lẹ́ka alábàjá àjílé ẹgbẹ́ jẹ́ aṣọ wọn àgùn bí yìí tí ó wà lẹ́yìn ọ̀hún lọ́rùn lọ́dá àgbègbè náà wọ́n tó wà ní ìlú wọ́n ti gbàgbé ní ìlú àbúgbé ìṣẹ̀kọ̀ wọn lọ lọ́wọ́ ti gbàgbé ìlú ìgbàgbé o láti sọ ní símọ̀ ẹ̀jẹ̀jọ tó kò ní tó burú àwọn ọ̀sán tó fẹ́ kọ́lọ̀ òun tó fún ọ kí ní ìdí ẹ̀ sínú pépà tó tó wáyé ká. Orúkọ wọn lè gbàgbé ọ̀rọ̀ yá náà. wọ́n bàbá mi ọ̀rọ̀ ìyàwó mi ọ̀rọ̀ ọmọ mi ọ̀rọ̀ ara mi jẹ́ tó lú mi wọ́n lọ́wọ́ sánú mi mo ti tó nípa

ثم صلاة وسلاما على رسول الله عما بعد عباد الله فأتابع لسنة نبيكم صلى الله عليه وسلم وتأثروا بها فجعلوها أصبع منكم فليس مشروعا أن يعين خلق أو جماعة ليلة خاصة للجمعة ليلة الضحية أو اتخاذها إجمالا كالواقع والمشاهد في مجتمعاتنا هذه كل هذا ما أنزل الله به من القرآن بل الحق امرئ إن لم يقدر على الاحتكام من هذه الأيام أن يجمع له لتحكم إرجاع بيانها وتحريا في هذه الليلة روى مسلم عن أبي أبي بن كعب رضي الله عنه في عذاب الليلة قال رسول الله صلى الله عليه وسلم هي ليلة صبيحة جوها بيضاء لا سواء لها وفي هذا الحديث استنبط بعض العلماء بعض علامات مقارنة وهي أولا الاضاءه هو نور تلك الليلة وأن العلامة لا يحط بها إلا من كان للفرد الفرد بعيدا عن الواقع في هذا العصر. ثانيا الطمأنينة طمأنينة القلب واستراحة الوجه للمؤمن فإنه يجد روحة الطمأنينة الأشراف صدره في تلك الليلة أكثرها بتجيبه بقية الليالي. ثالثا إن الرياح تكون ساكنة لا يأتي فيها عواصف ولا طوارئ قد يكون الجو خيرا إن الله يرى الإنسان أو إن الله يرى الإنسان ليلة في المنام كما حصل ذلك رجال الصحابة. خامسا أن الإنسان يجلس في الثياب لذة ونشاطا أكثر مما تغير من الليالي فالأعلام المذكورة في الحديث هي الأعلام المباشرة أنا كنت ابن روم سبحانه وتعالى إنه يقول لكم تسلم كل البيت منه لكن يقول لكم الله في الكتب مشكلة نبي نظر على كتاب روم أو يعني من سنة لم يروى أجاري أهل الإسلام قصير لما جاء في الإسلام من الناس oṣù ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ àjọ̀tẹ́tẹ̀ tó sì ń kẹta láti gbójú ọlọ́ọ̀pá pẹ̀lú iṣẹ́ sí wa tó sì ṣàlàyé rẹ̀ fún wa kò sì sí ìkẹta tó lè mú kọ́lọ̀ ọlọ́ọ̀pá iṣẹ́ fún wa lọ́wọ́ wa àti tó ń sọ náà lọ fún wa lórí ẹ̀ lórí pẹ́ kò tó fi ìsìlámù wọn kò sọ ìlànà lọ́nà mẹ́mẹ́lì ọ̀pọ̀lọpọ̀ àjọ̀tẹ́tẹ̀ lọ́wọ́ tẹni ní ìjábà àbórùmọ̀tẹ́ àbí níjọ ìsìnkẹ́ni kí wọ́n á mú ọjọ́ kàbí òkú tẹni pàtó bá ti mọ̀ sí àpè lọ́wọ́ wa kò lẹ́sẹ̀ wọ́n lára ọ̀pọ̀ tó wọ́n ti ṣù pé àbúrí na àwọn ìpọ́dẹ̀ àwùjọ ti na àwọn ìpọ́dẹ̀ kìí tó nìkẹ́ ni wọ́n ṣe máa wọ́n tó ṣe lọ́sàn orí tó kó wọ́n ní àti gbogbo ẹ̀ wọ́n ti dà kú sí bàtà àtòwò mọ́ sí àlùjẹ sí àlùjọ wọn ló àlùjẹ lọ́sàn kò sí na àwọn ìpọ́dẹ̀ kí o kò sí bí jẹ́ ìdí ẹ̀mí tí wọ́n bá tó ń jọ ọ̀sán kìí sì láti ọ̀sán ilẹ̀ òun yẹn ti ìrètí láàmù ní ká máa wá sí oníkàbùkù lọ́nà kìí ti ká mú láyẹyẹ tí a máa láti ọdún tí a lè láti ọdún àwọn alága àjòkó ẹ̀yìn ní a fún ìfẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn ní a ìfẹ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí ayẹyẹ bí ayẹyẹ òbí jẹ́ ń ayẹyẹ ayẹyẹ káàkiri àwọn sọ fún prógrámù ẹ̀sìn lọ́tọ̀ gbogbo èdè lọ́tàdé láàá lọ́lọ́wọ́ ó lọ́nà prógrámù wọn ni ẹ̀ wọn a tó bẹ̀rẹ̀ sọ́rùn láwọn ọdún kan àwọn fún wọn sọ fún ìsọ́rùn láti ọ̀sọ́rí abẹ́lọ pàdé ìkẹ́ ọlọ́run àwọn sọ̀rọ̀ yẹn wọ́n wá sọ fún gbogbo jẹ́bì sọ́rùn ẹ̀rọ ọ̀gbà kẹ́ ọlọ́run lẹ́nu ọgbọ́n jẹ́bì sọ́rùn lọ́kùnrin bí ayẹyẹ bí ayẹyẹ bí ayẹyẹ kí n tòun bá bẹ́ẹ̀ kí n bá ti sọ bá bẹ́ẹ̀ fẹ́rẹ̀ bá bẹ́ẹ̀ fẹ́ hájì kábọ̀ ẹlùbọ̀ yẹlẹ kì í sọ yẹlẹ kúrò àtọ́kọ̀ sí ìjọ ìsìnkẹ́ náà wà lóòótọ́ táwọn fẹ́ máa fún ọba wọn ní sáde ìrìn àjẹ gbogbo owó yẹlẹ lẹ́mọ̀ ìjọ bá dáa ẹ̀sìn tà háìtù ló bá ti lágbára bá ti lágbára tó oníkàkùn mẹ́rin ọkọ̀ mọ̀ sàdúrà àti dánilé nínú ọmọdọ́ọ̀nù táwọn fara mọ́ta háìtù ìjọba náà máa

wọ́n bá ní lọ́pọ̀ àgbámọ́ lẹ́nu mùsàlọ́pá tí a ké iná àwọn ọmọ sàrọ̀ jẹ́ ẹni ọra sọ́wọ́ ti sọ́wọ́ ọ̀hún káwọn tí bàbá wò wá láti ṣe ìgbọ́n ti káàkó àwọn àwọn ìyá wa ti ebe wa àmọ́ tó ló ti àwọn ilé ó yẹ káwọn ọmọ láti mọ̀ bẹ́ẹ̀. ìjọ fún káàkó òun yẹn. Ìjà lè rí òun mú àwọn afẹ́rẹ́ kan tá a bá ń rí yóò lára wípé àti àwọn àpẹẹrẹ tó tí ó tọ́ ìyẹn bá mọ́ bójú tó ìyẹn bá ṣe rí láti lọ pé òun ní láàrùn tó láàrùn òun fi àlẹ́ àmẹ́kú ẹ̀nọ̀kọ̀ ọ̀rọ̀lá wọ̀n àlẹ́ àmẹ́kú làmẹ́kọ̀ àpẹẹrẹ tó ti wípé bóòrùn yẹn tó dé áàrùn àwọn òun tàbí òun yẹn la wà yìí bóòrùn yẹn ní tábà tún ní ojú ọjọ́ ọjọ́ أن محمد صلى الله عليه وسلم فيما يتمتع بالجوان حديث المسلم ولا النبي عليه الصلاة والسلام بعد أن يقول ọjọ́ kejìlẹ̀ ọjọ́ náà ó mọ̀lẹ̀ dáadáa kúrúkú orí lójú wọ́jọ́ ó kúrú tó dáwọ̀ ọ̀gbẹ̀ ọ̀rẹ́ ohun òfin títà kì í ṣe bójú rọ̀ wọ́jọ́ ó nà bá ti rí ọjọ́ òru yẹn òun láti àwọn àpẹẹrẹ yẹn bí i láwọn láti àpẹẹrẹ ní lọ fún pàtó wọ́n ọjọ́ náà àti àpọ̀ mọ́ ìmọ́lẹ̀ owó ọjọ́ yẹn àmọ́ wọ́n wọ́n rí pé ìmọ́lẹ̀ ọjọ́ yẹn lálẹ́ ó bá tó ìlú ńlá iná mọ́ àwọn ọ̀yá tí wọ́n jẹ nígbà káàkiri láwọn ìlú tí ojú ẹ̀sùn ńlá àwọn orí eléyìí náà láti sọ̀rọ̀ wájú rí ẹni bá ń bẹ nínú ìlú ńlá láti nínú gbogbo wa ó tún mọ́ sí pàtí mọ́ ìdèkè tó bá yọ ṣùgbọ́n àwọn ìlú tó tó bóyá wọ́n bẹ nínú tí wọ́n sí láàrin ìlú yóò fi tẹ̀wọ̀n táwọn tí wọ́n ń gbé yìí tó jẹ́ ń gbòòrò láti òkú alẹ́ rẹ̀ yìí ẹlẹ́gbẹ̀ ìfarabalẹ̀ ọkà ní ní wọ́n balẹ̀ ti tó wà ní ọkùnrin gbogbo ọjọ́ yẹn yóò sí tó ń dùn táwọn waɗannan wannan ma mutum hukumi su mọ̀tún àwọn ìwọ̀n nwoke sí alẹ́gẹ̀ mẹ́rin yìí dáa bá ẹgbẹ́ tó sọ oríṣẹ́ ọ̀sán tààdága wá ẹ̀dá yẹn ilé ìṣẹ̀lẹ̀ táwọn tó hábà sọ́kọ̀kẹ́ tí ó tó bọ́lọ̀ bá mú wọn tí fẹ́yàwó ní fún ọkọ̀ ní fáfẹ́sẹ̀sì gbogbo èèyàn kìí fún ìyàpọ̀ ẹni bá ti dá àti súnmọ́ lọ́rùn lóhun fún láwọn àpẹẹrẹ yẹn rí tó bá ní ìsọ káwọn tó kù ó dàbí òun yìí ní láwọn àpẹẹrẹ kan tó mọ̀ fún ìgbà tó lálà orí ẹnu lérè bí ọdún sẹ́wọ̀n ló wọ́n tó bá lọ tó wá ń tẹ̀lé òtúmọ̀ sí o ṣùgbọ́n àwọn abalẹ̀ wípé 21 23 24 25 27 29 gbogbo òun yìí kama wa káwọn ìṣẹ̀lẹ̀ bákanáà wọn mú sí ogun ọdún yìí pé ìsinlọ́run ààbò ìsinlọ́run ìyára gẹ́gẹ́ ní ìsinlọ́run èèyàn lóòrù yẹn yóò pọ̀ ní òun lẹ́rù lọ gbogbo ilé táwọn àpẹẹrẹ èyí táwọn rí sábàgbọ́n ní wájú ọ̀pọ̀lọpọ̀ alọ́run sánú wọn sàárá ó ní òun náà lọ́sàrún mọ́tàkánú fún wọn ìfàgbájọ́ ọ̀tà sí pẹ̀lú òun náà wọ́n tẹ̀lé wọ̀ ẹ̀wọ̀ náà àjẹ́kùn ìmọ̀ ní àjẹ́kùn orin ayé lọ́wọ́ àmọ́ sínú òun náà ọlọ́run sọ́nà wọ̀ tààlà fọ́nà ní ìfàkì gbogbo wa yàwó àìṣà ọlọ́kọ̀ọ́bà yọ fún wa wọ́n fi ń sọ wọ́n wà lẹ́yìn wọ́n ní ìwọ̀n máa fàtù lẹ́yìn àtàlẹ̀ ọdún tí máa lè rò mẹ́rin kọ́nà bá fi ṣe kò ń jẹ́ òun yẹn àtàwọn oníṣẹ́ máa ṣe sáàtọ̀ àpọ̀ ìdìdì ìbára bí i kú ní ọlọ́ àhúmà ìgbàgbà àkúwọ́n يحب العفو والصرف عني اللهم انك عفو تحب العفو والصرف عني ولو wọ́n mọ́ bá pé rẹ́rà lójúkò ìsọ́lọ́pùsùkò ní ẹ àmójúkò ọlọ́run ọba ó ju àwọn oríṣì lọ kúrú aláwà àbáṣe yàtọ̀ láàrin èyí tó lágbára tó sì láti fi ọlọ́run ọ̀nà ti máa ń gbà àwọn ní bá tó mójúkò láyé tó bá lọ ọjọ́ ọ tó bá náà ọ̀pá wọn kò fún ọlá ní ní lóòtù àti ìyámọ̀ yóò padà bí ọlẹ́ lè kúrò lè tó bí wọ́n lọ àti ìyẹn ìgbà tó gbé láyé tó náà tàbí wọ́n wá mo fi pamọ́ ni èmi wá jẹ́ kí ọmọ mi dé àwọn ẹ̀dà àkókò tó bá ti fojú tó fún ọkọ̀ ìgbé rẹ̀ lórí ilé ẹ̀dà àkókò yẹn náà wọ́n kọ́ lọ́wọ́ tó jù lọ́dún òlàlọ́ ti fi ti wájú àdúrà sí àwọn àìṣẹ́ lókè káwà náà máa ń gba àwọn ohun إنك عفو وشكر العفو واعف عني سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك